òṣèlú iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ni òṣèlú kẹsẹ̀kẹ́ni kó dó ká mọ̀ jẹ̀lú ọmọ ìdáwọn yà láàmú gbọ́ngbà táà fi lajú táà fi rí àwọn olè lárí àtọ́dímọ̀tára ẹni nìkan bí wọ́n bá ń jíwó wa kọ̀sẹ́ni ẹ̀kan tó lè dùn bí àfọ̀dáràn wọ́n jíwó wa tán wọ́n tó wá mú dáadáa ní wọ́n tó mú bàá dání wọ́n bá sì sọ̀rọ̀ á ṣe léṣe ta ló wá fẹ́ kí wọ́n ṣe léṣe ta lẹni náà tó fẹ́ wọ́n ṣe léṣe bá a ṣe sọ iṣẹ́ ètòlú iṣẹ́ ìlú bá a sọ́dí sí àwọn ọ̀daràn nù tẹ́yìn ọ̀bà wá burúkọ wá ya ìpátá kò ní báwọn participate nínú òṣèlú mùsùlùmí ló fìfì yà jẹra rẹ̀ nàìjíríà yìí ti gbogbo wa ni kìí ṣe tẹnìkan o nígbà tí àwọn amúnisìn fẹ́ gbéjọba lẹ̀ fún nàìjíríà kí mẹ́nu bá ń ṣókí àwọn kan wà tí wọ́n bá jókòó àlàáfíà ọ̀tọ̀ ni tí ń bá wọn kan sọ ọ̀tọ̀ ni tí ń bá wọn kan sọ akẹ́kàlí pé nǹkan kan ṣẹlẹ̀ náà ni wọ́n mọ̀ ní tó fi ṣẹlẹ̀ ọ̀tọ̀ ni bí a ṣe bá Yorùbá ọ̀tọ̀ ni tí ń ṣàdéhùn fún Yorùbá wọ́n rí pé Yorùbá fẹ́ràn owó ó sì mọ tara ẹni nìkan wọ́n sì ń ta àwọn èèyàn wọn fáwọn tí a ń rẹ̀ ẹrú nítorí gíláàsì wọ́n ń fẹ́ èèyàn gbàbọn wọ́n ń fẹ́ èèyàn gba gíláàsì wọ́n ń fẹ́ wọ́n rí pé ẹni bú làwọn eléyìí kí ni wọ́n wá ṣe wọ́n wá bá wọn ṣe ètò débi pé wọ́n ní a sì máa fún ilé owó oṣù gbogbo ẹ̀yin ọba àmọ́ àwa níjọba ò ẹ̀yin ẹ̀ máa gbowó oṣù gbogbo ọba ilẹ̀ Yorùbá ní gbowó oṣù gbogbo ọba ilẹ̀ Yorùbá wọ́n á sọ àwọn kan di first class second class láti ayé àwọn amúnisìn lọ́ba ilẹ̀ Yorùbá ti ń gbowó lọ́lùgáàdì lọ́gọ́jẹ́ gọ́fìnà jẹ́nẹ́rà ó ju ọba lọ wọ́n bú máa kan ní Lawrence of Arabia ńgbà tí wọ́n tí a ń jàjà àti eré àbẹ̀ ọ̀rọ̀ kékeré kàmọ́ fẹ́ mú bẹ̀ ọ wá sọ fún olórí tó bẹ̀ẹ̀bẹ̀ pé ẹrú ni ọ́ tẹ̀lé ó mà lórí gbogbo àwọn fábílì ó mọ̀ jọba lárúbáwá ni o àtọ̀pọ̀ ẹrú ní ó ní gbogbo ẹnikẹ́ni tí bá ti ń gbowó oṣù ẹrú ni ó ní sí ìwọ ògbówó oṣù ní olóhun ògbówó oṣù tó wọn èyí tàà bá pa làwọn jọ ń pẹ́ ọjà àwé lẹ́nu pé bẹ́ẹ̀ tí bá ti ń gbowó oṣù ẹrú ni àwọ̀ sẹ́rú mọ́ ẹ̀rọ bá pàwà bẹ̀rẹ̀ sẹ́rú mọ́ má gbowó oṣù mọ́ àwọn ọba wa ẹ̀rọ wẹ̀rẹ̀ ní a fi mú wọn lẹ́rú lónìí táwà bẹ́ẹ̀ alága káńsù lágbára ju kábíyèsí lọ ẹnu ìyàtọ̀ kan tí ń bẹ láàrin kábíyèsí alága káńsù ní pé alága káńsù nígbà tí ó kú kábíyèsí ò nígbà tí ó ti dẹsẹ à ń gbẹ́sẹ̀ léèyàn bọ́ bá gbẹ́sẹ̀ lé mi ní ìsìn ọ̀bàrà ń tí ẹ sì ta ọba ń agbára orí fún ọba gbogbo nǹkan kí lọ́ba kọ̀bálẹ̀ ẹ̀dẹ̀ rẹ̀ ilẹ̀ ẹ̀dẹ̀ rẹ̀ gan kọ̀bálẹ̀ tó náà ti gbàgbára kúrò lọ rẹ̀ òṣèlú lọ gbà kúrò lọ rẹ̀ ẹ̀yàn mi àmì Islam mo lè sọ fún wa wípé mùsùlùmí tí ó bá participate nínú òṣèlú ẹlẹ́sẹ̀ níwájú Ọlọ́run tí ẹ bá rí pé yọ wọ náà gan mùsùlùmí tí ó bá ní òṣèlú Nàìjíríà ọ̀kan òun oríire ò pé bí ò ti ẹ̀fẹ̀ yí atẹ́lẹ̀ ẹgbó tó lọ láìpẹ́ yìí torí àwọn tá a mọ̀ lólóṣèlú wa tá a bá sí mbẹ̀ ọ̀tọ̀ níbi tí wọ́n mọ̀ lọ ọ̀tọ̀ níbi tí wọ́n wì fún wa tó lẹ́sùn bá sọ olóṣèlú tí ń bẹ́ ń ta ní ìsìn tó bá sọ fún yín pé lẹ̀ ti mọ́ ẹ má gbàgbọ́ ẹ lọ wò ta ní pé ṣé lóòótọ́ ni sọ mọ́ sílẹ̀ mọ́ kò sí tẹ́ ikún o àfi tẹ́ ẹ bá participate tẹ́ ẹ ní tẹ́ ẹ bá participate wọn àwọn náà ó yí padà wọ́n wọ́n dé bá là ń wà ń bẹ̀ ní a fi ń ṣe ẹwọ́ tẹ́ ṣe fún wa ń pọ̀ ẹ̀yẹ̀ yẹn wa ẹ jẹ́ ká ṣọ́ra ohun tá a dìmú ní Nàìjíríà pẹ̀lú agbára ológun ní a fẹ́ fòṣèlú gbádànù lọ lẹ́rọ̀wẹ̀lẹ̀ wọ́n wá mú tí wọ́n fi tàn wá wọ́n sì mú wá ẹ jẹ́ pípé àwọn ọmọ ìyá agbógun tira wa afẹ́nifẹ́re ọ̀wọ̀ afẹ́nifẹ́re mọ́ ìgbà wa di ọ àwa di kíní wa nígbà tí wọ́n fún wa wọ́n fún wa ní yúùtì wọ́n ní yúùtì là ń fẹ́ já fún gbogbo anábà dìde hí yúùtì ọyọ gbà yúùtì lọyọ gbà wọ́n fẹ́ fi yúùtì yẹn kó Yorùbá àtàwùsá torí ẹ̀ méjèèjì ní yúùtì wọ́n tún wá wò pé kí láwọn tó ṣe ẹjá mú sọ́ọ̀sì ma gbogbo èyí tẹ̀wà sọ́ọ̀sì ẹ bá ní kéde sọ́ọ̀sì ìjẹ́dẹ́sìn la fẹ́ jáì ó lè wọ̀ ni irọ́ sì ni àti kìíní àti ni ohun tí a fẹ́ ṣe ni pé àwọn Ìgbò fẹ́ gba Nàìjíríà tọ́ba ìwọlé pẹ́rẹ́ kánú ni ọkọ̀ọ̀kọ̀ yọ kó lẹ́wọ̀n kánà tí sì ń bẹ̀lẹ̀ wọn ẹ̀wọ̀n tírísì ní ibẹ̀ ni ó kù sí tẹ́nìkan báyìí yọ pẹ́rẹ́ wà ti dé ẹ mọ̀ pé ń gbogbo ẹ̀jẹ̀ tá a fi ṣòfò ní ọ̀rẹ́ ẹ pé gbogbo rẹ̀ ojúkú ibẹ̀ ní pè ibẹ̀ ni wọ́n dé apára èkó ń bọ̀ èkó wọ́n jẹ gómìnà èkó orí Yorùbá mọ̀ ta ló lè dán lẹ́wọ̀n ilé haúsá tí wọ́n bí aláyẹ̀ nìkan dáa kọ́ sọ pé torí pé o ti wá wà nílẹ̀ haúsá o ti ṣe kíní o torí náà o ti wá pẹ́ ń bẹ̀ olùwọ́n jò lórí ìlú lẹ́yìn lẹ́wọ̀n lẹ́yìn fẹ́ kírun gan haúsá nígbà kéèyàn ṣáájú ó fẹ́ kírun gangan ó fẹ́ kírun gangan haúsá nígbà kan ṣáájú àfẹlédè wọn kódà kọ́ máa máa kéwú tó ọ elédè wọn tí ọ̀ máa kéwù òun náà ni yọ ṣáájú wọ́n ní ń jàjà kan dé orí mbẹ̀ mo bá lọ sí bá lọ sí Kano mo dé ọ̀rẹ́ kan wọ́n ń pè ní àmọ́nàtùlà wàláì nígbà tí wọ́n ní wọ́n ń jà ní gbòòrò ó sọ mí di ọ̀tá rẹ̀ ni ó sì change pátápátá àwọn nìyẹn o ìyàlá ìyàta ní ẹbí dà tí ó lọ lè yíbò ẹni wọ́n wọ́n ṣe bẹ́ẹ̀ l'Amẹ́ríkà bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ l'Amẹ́ríkà Amẹ́ríkà ló gbé fún wọ́n fẹ́ gba wọ́n fẹ́ dá ilẹ̀ yíbò wọ́n fẹ́ kí gbogbo rẹ̀ dá òun olórí àwọn mọ̀nàfíkì tí sì bẹ́ Nàìjíríà èyí náà ti mọ bàbá àyà ẹ̀sá gbéyàwó méjì bàbá ìyá lẹ́tà tó kọ́ ń jọ sí tó fi pa Abíọ́lá òun náà ló tún kọ́ lẹ́tẹ̀ èyí tó kọ́ ń jọ sí tí Babangida tí ọ̀sọ́ fẹ́ nìkan kan tó fi implimenti rẹ̀ ló tún kọ́ lẹ́tẹ̀ ọlọ́ọ̀lẹ́tẹ̀ wọ́n tú yìnbọn ọ̀tà tí wọ́n bá túbọ̀ ọ̀tà ni daka implimenti ìpapò sínú ṣòro nàìjíríà tí ibò bá èrè wọlé kánú ní yọ tọba si ti yọ pẹ́rẹ́ àdáran gbẹ́gbọ́ ti kan lérí àwọn láwọn òkúrò àwọn olùọkú wà wọ́n àwọn protecti nǹkan àwọn ibò ní ibẹ̀ ni ó kù sí ẹ̀gbọ́n agbére láyé fún wọn christian fẹ́ lónìí ó ń la àwọn kèfèrí ní dá fún jésù àwọn kèfèrí dá ikú fún jésù wọ́n ní christian fẹ́ lónìí ẹ̀sùn tí a fi kàn náà náà tí a fi ń wá aká tí a fi mú ẹ̀sùn tí a fi kàn jésù ó nù ẹ jẹ́ ká ṣe dáadáa tí a bá rí ọ nítòsí orí gbogbo wa ò lè kú lẹ́ẹ̀kan náà wọ́n ní ọwọ́ asòsèlú ọwọ́ sọ pé islam ọ̀fẹ́ràn òṣèlú kí ni islam fẹ́ràn jù mo ń sọ gbogbo wa àtọ́mẹ́kẹ́ àtàgbàlagbà bá a ṣe wà yìí bá a ṣe wà yìí ẹ jẹ́ a lọ rẹ́gísítà ká lọ di ọmọ ẹgbẹ́ òṣèlú kan èèyàn bá wù yín ni o àwọn tí ò gbọ́dọ̀ rẹ́gísítà gbogbo wa lálẹ́tọ̀ kí wọ́n dìbò fún akádìbò fún èèyàn ẹni tí ò gbọ́dọ̀ rẹ́gísítà kí wọ́n dìbò fún ni bàbá tó jókòó yìí èmi ò gbọ́dọ̀ rẹ̀gísítà torí gbogbo ẹ̀ tí bá ti ń ṣáájú ìjọ àti pati a pati b pati c wọn ò máa tò lẹ́yìn rẹ̀ kírun ìrun ló sì pa wọ́n pọ̀ tó bá yìí ṣáìdì pati kan ẹ má jẹ́ ntàn yín jẹ gbogbo masáàsì rẹ̀ ó tù ìmáàmù kan jẹ ìfọ́tí ó ṣe pàtàkì ó nínú òṣèlú ni wọ́n jẹ́ ìfọ́tí odidi ìmámù àwọn èèyàn wà mọ́sáàsì rẹ̀ lẹ́nìkan bá mọ́wọ́ olóṣèlú wa lọ́ba ní ẹ dákun ẹ bá ń ṣàdúrà fóṣèlú wa ọlọ́run jẹ́ àwọlé gbogbo àwọn ọ̀tá wa tí wọ́n ń kojú wa ọlọ́run bá ní borí wọn fi á jẹrí wọn dáṣe kíní kan ìmọ̀ bá sí láìkí pátìhùn ìmọ̀ <laughs> bá sọ ọ̀rọ̀ ọlọ́run àná èyí pàtì kejì tí ìmáàmù láìkì òun náà bá mọ́ wá tẹ́bí ìmáàmù gbogbo wọn náà ni eh ìmáàmù ẹ bá ní sàdúà ká wọlé àwọn tí ń pé ká má wọlé kórí wọn burú kíní kan kẹ́rẹ́ ni máa bá kiri ìbádọ́ bá sàdúà ilẹ̀ bá kún lẹ́lẹ́kejì tí ẹ wá sàgbẹ̀ pé jàǹdùkú làwọn olóṣèlú èyí tó fòórẹ̀ láwọn kọ́ bá tún dìde ìmọ̀ mo rò pé ẹ̀gbọ́n tí mo wí dáadáa a ní ẹgbẹ́ èmi máa kọ́ sọ pé kẹ́ bá ṣàdúrà alẹ́gbẹ́ olórí burúkú tí ń dà wá láàmú yìí kọ́lọ̀ ń bá ní ba tiẹ̀ jẹ́ àti gbogbo ajá bá fẹ́ ìmọ̀ àmọ́ bá ṣẹnu tíkọ́tíkọ́ ó sì ti múra àjà lọ bó ṣe fọ́ ìmọ̀mù létí nù lójú jama àwọn tí wọ́n àwọn tí wọ́n dá ìmọ̀mù lẹ́bi ló tún ṣẹ́kù lẹ́yìn àwọn tí wọ́n lè ìmọ̀mù kọ̀sẹ́ntọ́ tó gbìjà ìmáàmù ìwọ̀n ni tó yẹ kó sọ fún wọn kọ́ ló sọ fún wọn in tí ó yẹ kó sọ fún wọn ló sọ fún wọn ìbájúpọ̀ bá lọ́gbọ́n lórí bí bàbá wa ni ibi yóò ti sọ fún apẹ́tò ọlọ́run ní yáyàn sípò èkéde wọ́n ti ka Quran fún wọ́n ti túmọ̀ rẹ̀ tọ́lọ́n bá mọ̀kò yóò wúlò fún ọlọ́run ọyàn síbẹ̀ àáfàá tó jẹ́ ìmáàmù tí síwájú ìjọ tí ń dáwọn bá olórí kan tó bá wọlé kò gbọ́dọ̀ bá ṣọ̀tá ọmọ sàdúrà fásáájú Ọlọ́run jẹ́ wọ́n máa ṣe ọmọ sàdúrà fásáájú kọ́lọ̀ wọ́n mú àlọ́gbọ́n ọmọ sàdúrà fásáájú kọ́lọ̀ bá láàánú kọ́ gbọ́wọ́ ọmọ ṣiṣẹ́ rẹ̀ torí pé tí wọ́n bá ṣe eré orí rẹ̀ wọ́n ṣe lé tẹ́básìkọ̀ tó wọ́n bá ṣe eré orí rẹ̀ náà wọ́n ṣe lé láàfin máa ń sàdúrà fún wa pé èṣù ti bá ń bẹ lẹ́mìí wọn Ọlọ́run bá ní káàkúọ̀ bá a ṣe sàdúrà ẹ á fi ẹ̀sìn ṣe òṣèlú ẹ̀wọ̀nú òṣèlú ẹ̀yin ọ̀dọ́ wa ẹ̀wọ̀nú òṣèlú ẹ lọ gbà wá fúnra ara yín ẹ̀wọ̀nú òṣèlú ẹni tí ó bá wọnú òṣèlú nú yín kàrójú rere ọlọ́run torí pé kò sí tí ó fi dáàbòbò ìsìláàmù lọ́jọ́ iwájú kọ́ ní ìsìn gan ìmì ìmì wọ́n mi ẹsẹ̀ islam báyìí wọ́n mi ẹsẹ̀ islam báyìí kò sí tí ó fi dáàbò islam ẹ lọ síbẹ̀ ó sí ní oníbò ní ẹsẹ̀ pin ọ̀wọ́ náà bẹ sọ fún pé bẹ́ẹ̀ fẹ́ pin yí ọ̀dà báyìí lẹ́jà ṣe pin aṣojú sì lẹ́ẹ̀jẹ̀ jẹ́ kọmíṣánná nípínlẹ̀ Ògùn ń bẹ wọ́n yan méjìdínlógún ẹyọkan ojú lọ́jẹ́ mùsùlùmí nù wọn kí ní wọ́n láwọn òré èèyàn láwọn ọ̀yàn ẹyọkan náà muslim building board náà lẹ́yọkan ẹ bá yẹ kírísítẹ̀ níbẹ̀ pọ̀ mọ́ kún ọlọ mọ́kà kò sí mùsùlùmí kan báyìí ó ní wọ́n ní wọn qualify ní ẹ̀yìn ẹ̀ qualify lọ ẹ ti kẹ́kọ̀ọ́ àwọn tí ọmọ òṣèlú àwọn tí ọmọ ìwé ni akọ́kọ́ sòṣèlú ṣáájú ó ti dẹlẹ́kọ̀ọ́ ní sẹ́yìn ẹ̀ lọ